ni n ké sí lọ́wọ́ Lady K ìfẹ́ olúwa ní máa gbalẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ lọ odò ọwá ní Kwara ní sílùú àwọn bàbá tó bí ọlọ́mọ ẹ̀yin ló máa rojo gboyè ọmọ gbóngbóná ọmọ nílé ọlá ẹ̀yin ló máa wóni tó lóró àgbẹ̀dẹ mi ṣùṣù lọ́nà tìrì ọmọ olóko ìlara ọmọ olóko ìlara ní gbòógì bàbá lóbi ọlọ́mọ ọmọ olóko mẹ́yà mẹ́yà aṣọ ọmọ olówó mẹ́yà mẹ́yà tán lónìí mo rí ibà lọ́dọ̀ bàbá lóbi ọlọ́mọ ọmọ ológbòwó ẹ̀yin ló máa bára jìjọ bí èwe ìgbà ẹ̀yin ló máa mú un mẹ́fà ìyẹn bí àgbàdo ẹ̀ẹ́ta gbèríkèǹgé ẹ̀ẹ́ta gbèríkèǹgé ní alẹ́ àwọn bàbá tó bí ọlọ́mọ ni èjì mú kúkú gbogbo ọkọ tó kù ní táwọn bàbá yìí fi ń ṣe nínú ilé bàbá tó bí ọlọ́mọ ọmọ arójò joyè ọmọ agún gbóná ọmọ nílé ọlá lónìí mo rí bá lọ́dọ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ dọ́pọ̀ báńjí ọlágójú ṣèbí wọ ni òun ké sí lọ́wọ́ àṣeyí sáà mọ́dún ọdún ayọ̀ ló sì sì máa ṣe lágbára lọ́hùn ọba yọ̀rọ̀ pé ta ni kébì ìlàtọ̀ ìgbà orí àdìálà ní lórúkọ tèmi jọ. ẹ alẹ́lẹ́ ẹ déédéé wòyí ẹ àsìkò yìí mo kí gbogbo wa ní gbogbo ìgbà tó wù kí ẹ rí ètò yìí kí ẹ máa wò ó ẹ máa ní ó tójọ́ mẹ́ta Dr. Mike Ọlá a à rí yín, a à gbúròó ọ yín, kí ló dé? Àlàáfíà mọ́ wa o. Kókókó lara ọ̀tá le, kò sóhunkóhun tó ṣẹlẹ̀ láburú, um dáadáa ló ń ṣẹlẹ̀ um ẹ má bínú sí mi bó tún ṣe gbà nínú oṣù tá a mú yìí ni um láìpẹ́ láì jìnnà láṣẹ Èdùmàrè á tún máa ṣe ètò tí ó jẹ́ tojútáyé eléyìí tólóyìnbó ń pè ní life program um ṣùgbọ́n mo fẹ́ bẹ̀ wá, mo fẹ́ rọ̀ wá, ẹ jọ̀ọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí léra wọn ó ṣeé ṣe kẹ́ ẹ máa rí àwọn ètò mi kó máa rí báyìí tó jẹ́ pé ẹ́ kàn máa rí eléyìí tí a ti ṣe kalẹ̀ pre-recorded nítorí pé ohun tó ṣẹlẹ̀ ni pé irú àkókò tí mò ń ṣe lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ẹ́ ti lọ sùn um kò wá mi ò fẹ́ máa dá wa lágara mo wá wò pé kàkà tẹ́ ẹ̀ fi ní gbúròó tẹ́ ẹ̀ ní rí mi um bóyá ìgbà tí n bá ti ráyè kí n máa ṣe àwọn ètò tó bá wà ńlẹ̀ kí n ṣé kalẹ̀, kí n má wá jù ú sórí ẹ̀rọ ayélujára kó jẹ́ pé ìgbà tẹ́ bá rí lẹ rí Ìgbà tí ààyè bá wá gbà mí gangan, kí wá jókòó kí n máa ṣe live show. Ó ṣe é ṣe lára àwọn ètò tẹ́ ẹ ti wò báyìí náà a lè padà padà wá fi ṣe live show. Ṣùgbọ́n yálà eléyìí lẹ rí ni, live show lẹ rí ni, mo fẹ́ bẹ̀ wá, mo fẹ́ rọ̀ wá, gbogbo ìgbà tẹ́ bá ti rí ẹ treat ẹ̀, ẹ fọwọ́ mu bí ìgbà tó jẹ́ pé mò ń ṣe live show pé ẹ wà ńbẹ̀ náà ni èmi náà wà ńbẹ̀ ẹ kọ kọmẹǹtì yín síbẹ bí mo bá béèrè ìbéèrè ẹ dáhùn béèrè yẹn síbẹ tẹ bá mọ um ìdáhùn sí ẹ ṣe bí ìgbà tó yẹ pé mo wà ńbẹ náà ni ẹ má tiẹ ríbi pé mi ò sí ńbẹ nítorí pé gbogbo ohun tẹ bá kọ ni màá padà kà lèmi náà fèsì sí ó ṣeé ṣe nígbà tá a bá máa padà ṣe live program ohun tí ẹ bá fi dá mi lóhùn àbí àwọn ohun tí ẹ bá béèrè lọwọ mi nínú ọrọ tẹ bá kọ ránṣẹ èmi náà padà wá nígbà tí n bá ṣètò live a sọ̀rọ̀ lórí ẹ̀ kẹ́ fi mọ̀ pé mo rí mo kà á. um Mo wá kí gbogbo wa pé a kú ijọ́ mẹ́ta, a kú bójú ọjọ́ ṣe rí, ṣé àlàáfíà ni gbogbo wa wà? Gbogbo aráalé ńkọ́? um Mo ṣe é fún gbogbo wa, ikú ò ní pa ẹnikẹ́ni ní rèwerèwe. Ìkankan nínú wa a à ní fọwọ́ wa gbọ́mọ sin láṣẹ Èdùmàrè. um Níwájú Ọlọ́run Ọba Elédùmarè tó ṣẹ̀dá wa um wọ́n ní ikú ìjamọ lẹ́yìn ẹkùn Ikú ò ní já wa gbà lọ́wọ́ àwọn òbí wa. Ikú ò ní já wa gbà lọ́wọ́ Elédùmarè. um Ikú àìmọ̀dí, ikú tí ò tọ̀dọ̀ Ọlọ́run Ọba Elédùmarè wá kò ní pa ẹnikẹ́ni nínú wa. Ìkankan nínú wa ò ní kúkú ẹ̀sín, a ò kúkú ìyà. Ojú ò ní o, bójú ò ṣe tiná láṣẹ Èdùmàrè. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣẹ bẹ́ẹ̀. Gbogbo wa báyìí lá rí tajé ṣe, á rí jẹ, á rí mu, á ríná, um á rí lò. um Ànítò àti àníṣẹ́kù bẹ́ẹ̀ ni tiwa ó jẹ́ láṣẹ Èdùmàrè o a ní má mú bọ́ a ní ṣàṣetì a sì ní báláyé fọwọ́ tì í um ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ um fún tí ẹ bá ń wo ètò yìí pàápàá jùlọ tí ẹ bá rí àkọlé tí mo kọ síbẹ̀ ẹ rí pé ó ti ń lọ bí ọdún mélòó kan tí mo ti ń tẹnu mọ́ àkọlé yìí àkọlé yìí ohun tí èèyàn lè máa sọ lójoojúmọ́ tó lè máa jáde lẹ́nu èèyàn lójoojúmọ́ ni nítorí pé ojoojúmọ́ là ń gbé ìgbésẹ̀ pé a fẹ́ ṣe nǹkan kan àbí là ń gbé ìgbésẹ̀ pé a fẹ́ tẹ̀síwájú léléyìí tí a lè fi ṣe àkàwé pé bí ìgbà téèyàn fẹ́ gbin igi ọgbọ́n fún ọjọ́ iwájú ṣùgbọ́n àwọn àgbà Yorùbá ní ká tó gbin igi ọgbọ́n, wọ́n ní igi àbámọ̀ bàbá kọ́kọ́ fàtu léléyìí tó ń já sí pé wọ́n ń ṣàkàwé ọ̀rọ̀ fún wa pé igi ọgbọ́n to fẹ́ gbìn to mọ̀ pé yóò wúlò fún ọ lọ́jọ́ iwájú tó ti mọ̀dí tó fi fẹ́ gbìn ín um o ṣe wá ṣọ́ra kó tó di pé o gbìn ín gbogbo ohun tí ó dì í lọ́wọ́, gbogbo ohun tó lè dàbí adínàgbò òkú um tó lè má jẹ́ kó yè tàbí tó lè ṣe ìpalára fún un tí ò ní jẹ́ kó tí ò ní jẹ́ kó yè, tí ò ní jẹ́ kó ga bó ṣe yẹ kó ga, tí ò ní jẹ́ kó sanra bó ṣe yẹ kó sanra, tí ò ní jẹ́ kó lè mú èso jáde dáadáa bó ṣe lérò wípé o ò ṣe kọ́kọ́ fa gbogbo igi àbámọ̀ tó bá wà ní agbègbè ibi tí o fẹ́ gbin igi ọgbọ́n sí, o ò ṣe kọ́kọ́ fa wọ́n tuná, ko má jẹ́ kọ́rọ̀ wọ́n dàbí kékeré la tí ń pẹ̀ka ìrókò torí tó bá dàgbà tán kó má baà máa gbẹbọ lọ́wọ́ ẹni. Wípé kó kọ́kọ́ fa gbogbo igi àbámọ̀ tó bá wà ńbẹ̀ kó fà tu. Fún ọ̀pọ̀lọpọ̀ wa tá a jẹ́ ọmọ Yorùbá ọ̀rọ̀ yìí ò tí yé wa, ó ń já sí pé gbogbo ohun tá a bá fẹ́ ṣe àbí tá à ń ṣe lọ́wọ́, gbogbo ohun tá a bá mọ̀ pé ó lè fa kọ́nu-kọ́họ àbí tó lè mú ìṣòro wá àbí tó lè mú ìdíwọ́, ìdènà àbí ìfàsẹ́yìn wá pé ká kọ́kọ́ ri pé a yàgò fún gédégédé, ká sá fún un, má jẹ̀ kí gba irú ẹ̀, ká wá tẹ̀síwájú nínú ohun dáadáa tá a ẹ̀ lọ́kàn tá a fẹ́ ṣe. Kí ló fà á tí mo ṣe tún lo àkọ́lé yìí tí mo ṣe padà wá? Hmm. ọ̀rọ̀ kan tí ń lọ bí ọjọ́ mẹ́ta ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ tó jáde láti ẹnu ààrẹ ọ̀nà kakanfò nínú fọ́nrán eh, nínú ohùn tí gbogbo wa gbọ́ torí kì í ṣe fọ́nrán ohùn ni bẹ́ẹ̀ ni lóòótọ́ ó ṣeé ṣe awuyewuye lè ti máa wáyé ka máa gbọ́ pé ààrẹ ọ̀nà kakanfò ní wọn dọgbọn sí àwọn ọdíò yẹn àbí kì í ṣàwọn làwọn ń sọrọ ṣùgbọn èmi àtẹyìn mọ pé àwọn ló ń sọrọ ńbẹ kò sí káwa lọ káwa bọ bẹẹ ni kódà àwọn èèyàn kan ti ṣèwádìí lórí ẹ bẹẹ ni wọn ti gbé e sórí voice analysis tó dẹ ti wà confam pé kò rújú kò sóhun tó kò sóhun tá à ń jiyàn lórí ẹ tá a bá tún wá kúrò lórí ìyẹn bàbá kan tí wọn jáde tí wọn ní àwọn ní òsì ààrẹ ọnà kakanfò àwọn gan ti fẹnu ara wọn kọńfàmù ẹ pé ààrẹ ló ń sọrọ ńbẹ àwọn sì ni wọn sọ gbogbo ohun tí wọn sọ pé wọn sì lè sọ pé àwọn ò sọ bẹẹ mọ nítorí pé wọn kì í sọrọ kan kọrọ jẹ so eléyìí kì í ṣe bone of contention kódà bó bá délé ẹjọ kì í ṣe bone of contention mọ ọrọ pẹlẹrìí ni gbogbo ẹ Tán bá dẹ̀ fẹ́ ṣe fuel stress analysis lórí ẹ̀, níwọ̀nba ìgbà tí wọ́n bá ti ṣetán àti ṣe é, ṣebí wọ́n ń ṣe é. Bẹ́ẹ̀ni, wọ́n ń ṣe kò sì sí èrú kankan ńbẹ̀. Wọ́n ó gbé e sórí òṣùwọ̀n, wọ́n ó sọ ọ́. Ṣèbó ní bóhùn ààrẹ ṣe ń jáde tóhùn táàrẹ bá sọ̀rọ̀, èmi ni mò ń sọ̀rọ̀ yìí. Bí n bá sọ̀rọ̀ mi bá ní mi ì sọ bẹ́ẹ̀ mọ́ wípé wọ́n yí i ni, ó níbi tẹ́ ẹ lè gbé e lọ, ó lórí ohun tán lè gbé e sí, eléyìí tí Ọlọ́run jẹ́ káwa náà ní ìmọ̀ ńpa ẹ̀, táa dẹ̀ tún ní irú ẹ̀ táwa náà ń lò fúnra ra wa tá lè fi ṣàyẹ̀wò nǹkan tó bá wù wá. Now, apá ibẹ̀yẹn ò rújú rárá ṣùgbọ́n ṣẹ mọ̀ pé tọ́rọ̀ bá ti délẹ̀ oríṣiríṣi nǹkan lèèyàn lè sọ, oríṣiríṣi ọgbọ́n lèèyàn lè dá pàápàá jùlọ téèyàn ò bá fẹ́ ṣohun tó tọ́ àti ohun tó yẹ tán ní kéèyàn ṣe nítorí pé ta bá wo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ kìí ṣe ọ̀rọ̀ tó le um ohun tí ò yi tí ò wọ́bẹ ni ọ̀rọ̀ pé um ó dáa ohun tó ṣẹlẹ̀ yìí o àṣìṣe ni. Àṣìṣe ò kọ́gbọ́n o, kò kan àgbà. Àṣìṣe kò kan ọgbọ́n, kò kan àgbà. Ẹnikẹ́ni ló lè ṣe àṣìṣe. Ohun tó wá burú jù ni pé kéèyàn ṣe àṣìṣe kó má wá fẹ́ gbà páṣìṣe ni pé jẹ́ ń tọrọ àforíjì kí n máa bá tèmi lọ. Ohun tó burú nìyẹn. Pàápàá jùlọ irú ọ̀rọ̀ tá à ń sọ tó wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ bàǹtàbanta tó ní í ṣe pẹ̀lú pé à ń sọ̀rọ̀ èèyàn kan gbòógì láàrin ọmọ Yorùbá. Ọ̀kan gbòógì lára àwọn ẹyinjú bàbá wa olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí àwọn èèyàn kan ṣe ikú pa ní ìfọ́nà ìfọ́nsu. Tí ọ̀rọ̀ yẹn ò lójútùú dèní ṣẹ mọ̀, kó wá jẹ́ ìgbà tí ọmọ Yorùbá ń jìjàǹgbara tí wọ́n rò pé àwọn ní àwọn réèyàn kan táwọn fojú jọ tó dìde tí ò kọ bó ṣe wù kó jẹ́ tó jẹ́ pé kì í ṣe ẹni tébi ń pa, kì í ṣe ẹni tó wà nínú ìyà tó dìde tó ní gbogbo bí ò bá ṣe jẹ́ àwọn ó wojútùú sí ni. Ìyẹn olóyè Dr. Sunday Adéyẹmọ Ìgbòho ni mò ń sọ. Tó wá di pé ọ̀rọ̀ wá fẹ́ máa di fàùnfà torí ta bá ní ká lọ máa mú gbogbo fọ́nrán jáde, ìjà lára yẹn ó ti bẹ̀rẹ̀ tipẹ́ Bẹ́ẹ̀ ni, ó wá di fànfà tílara wá wọ̀ ọ́ pé bó ṣe lè jóun ni gbogbo èèyàn ó máa pariwo tí wọ́n ó máa kígbe ẹ̀. Leléyìí témi sì ń sọ mo dẹ̀ ń tẹnumọ́ ọn. Gbogbo ẹni tó bá dúró tán, tó bá ṣe nǹkan fọ́mọ Yorùbá, tó dúró sórí òdodo o, tí ò ṣe é torí owó, tí ò ṣe é torí ipò, tí ò ṣe é torí pé káyé le mọ̀ mí, tí ò jẹ́ ìyẹn ló fi bẹ̀rẹ̀ mo nígbàgbọ pé gbogbo ohun tó wù kí wọn rò pé ọmọ yorùbá ṣe fún olóyè adéyẹmọ ìgbòho sáà ọmọ yorùbá ó ṣe é fáwọn náà bẹẹ ni bó bá ṣe tọ bó bá ṣe yẹ ṣùgbọn ohun tí ò ní ṣẹlẹ ni pé kéèyàn má ṣe nǹkan kan àbí kéèyàn jáde kó máa pàṣẹ kó ní dandan dandan ìwọ lolórí kí gbogbo èèyàn lọ dákẹ ọmọ yorùbá wọn ti kọjá stage yẹn ọmọ yorùbá ti kọjá stage yẹn ẹ lè máa sọ pé àwọn àgbààgbà bẹ́ẹ̀ ni a bọ̀wọ̀ fágbà ipò àgbà dẹ̀ làgbà ó máa wà títí ayé ó fi parẹ́ kò sẹ́ni tó lè yí i padà á máa bọ̀wọ̀ fún wọn lọ náà ni ṣùgbọ́n àwọn nǹkan kan ti wà tó ti tipasẹ àwọn àgbààgbà tó ti fi ìyà jẹ ọmọ Yorùbá tí àwọn ọmọ Yorùbá ti wá rí nísìnyí pé ẹbí àwọn àgbàlagbà yìí kọ́ ẹ̀bi àwọn ọmọ kéékèèké ìgbà yẹn ni nítorí pé wọn ò fi ọgbọ́n bá àwọn bàbá yẹn sọ̀rọ̀ láti jà fún ẹ̀tọ́ titiwọn pé ẹ̀yin bàbá gbogbo ohun tẹ́ ẹ̀ ń sọ, gbogbo ohun tẹ́ ẹ̀ ń ṣe lọ́wọ́ yìí ìyà ọjọ́ ọ̀la ló máa jẹ́ fáwa. Fún èyí, ẹ gbà wá láàyè, ẹ jẹ́ káwa náà ká ṣe kí Ká kópa tiwa. Àmọ́ ibi tí ẹ̀yin ń rò yẹn tó kọjú sẹ́yìn yẹn ẹ̀yìn ló kọ sáwa ibi tó kọ sáwa gẹ́gẹ́ bí ojú leléyìí ẹ jẹ́ á gbabẹ̀ wò ó òun làwọn ọmọ ọ̀dọ́ ayé ìsìn òun ni wọ́n ń ṣe òun ni wọ́n ń ṣe lọ́wọ́ bọ́rọ̀ bá ti wá rí bó ṣe rí tí lára ṣẹlẹ̀ tó wá di pé nígbà tí gbogbo ọmọ Yorùbá tí wọ́n ń fẹ́ràn ẹnìkan òun ló wá di pé à ń báyàn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ la wá ń pe gbólóhùn yẹn àfẹn tí ó bá ṣàbòsí àbẹn tí ó parọ́ tí ó wá ìbínú Elédùmarè ní òní òun ò understand the conversation tó take place lórí audio yẹn kò ń ṣe time tó take place kọ́ ni interest wa ẹ rí i pé mo ń tẹnumọ́ mò ń sọ mo ní ẹni tó rìkọ́ọ̀dù kínní yẹn gan ó ṣe àìdáa àìdáa tó ṣe ni pé ìgbà tí kínní yẹn ṣẹlẹ̀ tó ti rìkọ́ọ̀dù ẹ̀ yẹn ló yẹ kó ti jẹ́ kọ́mọ Yorùbá mọ̀ tó bá jẹ́ lóòótọ́ òun náà rí i pé nǹkan tí ò dáa ọrọ tí ò bójú mu ni ìgbà yẹn ló yẹ kó ti gbé e síta bẹẹ ni nítorí pé kí ni èèyàn tó bá ń sọ irú ọrọ yẹn jáde ẹni tí wọn ń porí ńbẹ ìyẹn olóyè sunday adéyẹmọ ó já sí pé ẹni yẹn ò kì í ṣe ọrẹ olóyè sunday adéyẹmọ ẹni yẹn ò rí wọn bí èèyàn téèyàn lè bá rìn àbí téèyàn lè bá ṣiṣẹ pọ tẹ bá wo gbogbo àkókò tán lọrọ yìí ti ṣẹlẹ gbogbo ìgbà yẹn ọpọlọpọ ló sì ń sọ pé ẹ jẹ́ kí olóyè àti ààrẹ ọ̀nà kakanfò kán ṣiṣẹ́ pọ̀, ẹ jẹ́ kán jọ paṣẹ́ pọ̀. Ó tún dá àárín kan tẹ bá gbọ́ àwọn gbólóhùn tó ń jáde lẹ́nu pàápàá jùlọ tẹ bá wo ìgbà tí wọ́n mú olóyè àwọn gbólóhùn kan jáde pé ṣó ti tán, wọ́n ti mu kódà wọ́n kọrin bí orin ọ̀tẹ̀ ńgbà yẹn ṣùgbọ́n mi ò ní dwell lórí ìyẹn mi dẹ̀ ní lọ síbẹ̀. Mo kàn ń mú àpẹẹrẹ jáde láti jẹ́ ó yé wa pé ẹni tó bá ní kì í ṣe ìjà ìlara ẹ tí ì lọ wo ọ̀rọ̀ yẹn dáadáa, ẹ tí ì wò ó látilẹ̀, ẹ tí ì yẹ gbogbo ẹ̀ wò kí ẹ gbé e yẹ̀wò kó yé yín yégéyégé. Tẹ bá gbé gbogbo ẹ̀ yẹ̀wò, tẹ mú gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀, gbogbo ọ̀rọ̀ yẹn mọ́ra wọn, ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Ààrẹ Ọ̀nà Kakanfò tipẹ́tipẹ́ yóò yé yín ju ibi tó yé yín nísìnyìí lọ. Bẹ́ẹ̀ ni, òun lọ̀pọ̀lọpọ̀ yín fi mọ̀ pé ìka tó bá tọ́ símú ló yẹ kán fi re imú nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Kò ì pẹ́ jù, it's never too late. Àtúnṣe pé ah. ó dáa ohun tó ṣẹlẹ̀ yẹn o, òótọ́ lohun tí mò ń sọ o, òótọ́ lo ṣé o, mi ò parọ́ mọ́ ẹ, ẹ̀rí sì wà o. Ṣẹ mọ̀ bí nǹkan téèyàn ń sọ bóògùn ẹni bá dáni lójú um wọ́n láá máa fi gbárí ni o àbí bẹ́ẹ̀ kọ́ ni um pé òótọ́ lohun tí mo sọ bẹ́ẹ̀ ló ṣe rí mi ò parọ́ bó tiẹ̀ jẹ́ pé àhesọ ni gẹ́gẹ́ bí àwọn náà ṣe sọ pé àwọn ń gbọ́ ṣùgbọ́n àwọn ò nígbàgbọ́ nínú ẹ̀ èmi ń sọ fún gbogbo èèyàn mo ní béèyàn bá sọ̀rọ̀ fún mi tí mi ò bá nígbàgbọ́ nínú ẹ̀ ọ̀rọ̀ yẹn ò ní padà ti ẹnu mi jáde sí ẹnikẹ́ni nítorí pé mi ò nígbàgbọ́ nínú ohun tán sọ yẹn ìdí tí mi ò dẹ̀ fi ní nígbàgbọ́ nínú ẹ̀ ni pé mi ò rẹ́ẹ̀rí àrídájú ẹ̀ lélèyìí tó ti ṣẹlẹ̀ nínú ìrìn àjò yìí dáadáa tẹ́ bá rántí ìgbà kan táwọn kan ní háà olè ni o ó ń fi wọn gbowó ni o ó ti gbáyé kan o wọn ti kówó kan fún o kinní kan o lára àwọn tẹ ẹ rí tán wà lápá òdì kejì tí wọn ń pariwo àwọn èèyàn tó súnmọ́ mi dáadáa tí mo mọ̀ dáadáa wọn wà ńbẹ̀ tó jẹ́ pé wọn ó pè mí ní èmi kan ìwọ kan báyìí wọn ó sì máa sọ fún mi páwọn rí ẹ̀rí ipò táwọn ń sọ yẹn bó ṣe rí nìyẹn ṣùgbọ́n nǹkan tèmi máa fi ń dá wọn lóhùn ni pé ẹ̀rí tẹ́ lẹ rí yẹn ẹ̀yin lẹ rí èmi ò rí fúndìí èyí mi ò lè bá yín sọrú ẹ ṣùgbọn tẹ ẹ fi lè mọ pé mi ò ṣe ọmọ ojo pé ọmọ akin ni mí fi mọ pé kódà ẹ̀yin ò mọrọ sọ èmi ò bá yín sọ síta dáadáa tí ó sì yé gbogbo èèyàn ẹ̀rí tẹ́lẹ̀ rí yẹn ẹ mú wá ẹ e fèmí ẹ fún mi tẹ bá ń pé bóyá n ó àbí n ó sọnù ẹ ṣe fèmí ẹ kémi gẹ́gẹ́ bí ìmọ̀ ẹ̀kọ́ tí èmi kọ́ tá dẹ̀ fi yé mi ẹ jẹ́ kémi ṣe ìwádìí bí wọ́n ṣe kọ́ mi pé kéèyàn máa ṣèwádìí irú ẹ̀ nítorí pé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ um a kówó fún lágbájá kó fi ṣe nǹkan báyìí kò kówó débẹ̀ ó dà pé ó ti kówó yẹn ó ti na ó yàtọ̀ sí a fún lágbájá kó fi ṣe nǹkan báyìí ìgbà tá a wádìí a rí i pé ó ko fáwọn tó yẹ kó lọ ṣe é ṣùgbọ́n àwọn yẹn wọn ò lọ ṣe é ṣẹ́ni pọ́rọ̀ yẹn kéèsì àwọn méjèèjì ti yàtọ̀ síra wọn ẹ ti gẹ́ẹ̀tì mi ó ti yé wa a kó fún lágbájá kó lọ fi ṣe nǹkan báyìí ó kó lọ ó wá pe àwọn kan àwọn tó wá kó fún yẹn pé kán lọ ṣiṣẹ́ yẹn wọ́n wá gba owó yẹn àwọn náà wá lọ ṣe nǹkan tó ní kán ṣe ṣùgbọ́n kì í ṣe gbogbo owó tí wọ́n ní kán kó fún wọn kán lọ fi ṣe kì í ṣe gbogbo ẹ̀ náà fi ṣe àbí wọ́n pín wọn sí ẹ̀ka ẹlẹ́kajẹ̀ka àwọn ẹ̀ka kan lọ ṣe tiwọn àwọn kan ò ṣe tiwọn ṣe ti rí pẹ́jọ́ yẹn ó ti ń yàtọ̀ síra wọn ẹjọ́ là kọ ká tó lè jà bó bá lo fẹ́ mólè mọ́ mólè ní ìgúnpá níbí èèyàn máa ń mólè lọ́rùn ọwọ́ níbi tí ò ti lè bọ́ ni um ní àwọn ìlú tó lófin tí wọ́n sì ń tẹ̀lé òfin tí wọ́n ń ṣe bó ṣe tọ́ bó ṣe yẹ èèyàn máa ń mólè níbi tí ò ti lè bọ́ ni irú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí tí wọ́n ń sọ yìí ló ti padà dọ̀rọ̀ ilé-ẹjọ́ yìí ẹni tí ó sọ nǹkan tí wọ́n ló sọ wọ́n mú un bíi ni bẹ́ẹ̀ ni wọn ò mú níbí gbogbo ọgbọ́n tó bá wu ẹni yẹn ló lè máa dá póun fẹ́ bọyọ bọ́n bá délé ẹjọ́ ilé-ẹjọ́ ò yanjú ẹ̀ yorùbá mi ò wa ọ̀rọ̀ tí ò rújú ni gẹ́gẹ́ bí mo ṣe sọ kò síbi tí wọn fẹẹ pé ìgbà kò sírọ tí wọn fẹẹ pa pé wọn dókítà fọìsì wọn ẹni tó lóun jẹ igbákejì wọn gan òun lò sí wọn ó ti kọ́kọ́ jáde tóun gan confam pé òótọ́ ni àwọn náà dẹ sọ wọn dẹ ní sọ̀rọ̀ kan kò jẹ lélẹ tó ń yà mí lẹ́nu ń sìn pé wọn ti ń sọ pé dókítà fọìsì wọn tó ti ń tọ́ka sí pé ohun tí alàgbà tó pera wọn ní òsì ara ẹ yẹn sọ ó ti yí padà náà ó ní ààrẹ ọnà kakanfò lè sọ̀rọ̀ láéláé kan kò jẹ ó ti ń já sí pé wọ́n ti ń kó ọrọ wọn jẹ ṣùgbọ́n ohun tó tọ tó yẹ nítorí ọjọ ọla nítorí ọjọ iwájú ẹni tí wọn sọrọ yẹn against nítorí nitori nítorí ìdílé ẹ àwọn ọmọ àwọn ọmọ ọmọ ìyàwó àbúrò ẹ̀gbọ́n káwọn èèyàn má máa fojú labi wò wọn kí nǹkan kan má wà ní kọ̀kọ̀ tó dàbí oro ti tí ò yanjú aso àsọpatì ó ti yé yín báyìí pé ẹ jáde bó bá dá yín lójú pé bẹ́ẹ̀ ló ṣe jẹ́ lóòótọ́ ẹ mẹ́rìí yín jáde ẹ jẹ́ kán yanjú ẹ̀ nílé ẹjọ́ pé ẹ parọ́ mọ́ o bó ṣe rí nìyẹn àbí kẹ́ mú àwọn tẹ́ ẹ ní wọ́n sọ ọ̀rọ̀ yẹn fún yín ṣùgbọ́n tí ò lẹ́rìí kẹ́ mú wọn jáde bóyá wọ́n lẹ́rìí lọ́wọ́ àbí káwọn wá sọ ohun tí wọ́n rí tí wọ́n fi sọ irú ọ̀rọ̀ yẹn tí wọ́n fi sọ fún yín nítorí pé <laughs> kò sọ́mọdé nínú gbogbo wa mọ́ um ọmọdé ni wá ṣùgbọ́n à tún ń ṣe ọmọdé tó bá kan bi àwọn nǹkan kan bẹ bá léèyàn ló sọ fún yín èèyàn tó sọ fún yín yẹn bóyá ẹ padà ní láti mú wọn jáde kí wọn wá sọ ohun tí wọn rí àbí tí wọn rò tán fi sọ irú ọ̀rọ̀ yẹn jáde tán fi sọ fún yín ẹ̀yin náà gẹ́gẹ́ bí àgbàlagbà irú ọrọ yẹn ò yẹ kó tẹnu àgbà jáde ọrọ tí ẹni tó sọ fún yín tí ò lè mú ẹrí tó kójú owó tó kójú òṣùwọn kalẹ pé àlọ ohun tí mo sọ ẹ bẹẹ ló rí hmm. níwọnba bíi tí ọjọ orí wa kéré mọ yìí àìmọye èèyàn tí ó pè pé dr banji dr mike ọlá ẹ bá wa ṣètò kẹ ẹ bá wa ṣe nǹkan báyìí báyìí èmi ló ṣẹlẹ sí àbúrò mi ló ṣẹlẹ sí aráalé mi ló ṣẹlẹ̀ sí ìbéèrè tèmi máa ń birú wọn ni pé ẹ rí ohun tẹ́ ẹ sọ yìí ńkọ́ ẹ gbé e lé mi lọ́wọ́ ẹ jẹ́ kí n lẹ́rìí lọ́wọ́ bí n bá ti lẹ́rìí lọ́wọ́ màá sọ àmọ́ bẹ́ẹ̀ bá ti lè fún mi lẹ́rìí ọ̀rọ̀ yẹn ẹ má bínú mi ò lè sọ àmọ́ mo lè ràn yín lọ́wọ́ o ṣẹ́yìn fẹ́ sọ fúnra yín mo lè ràn yín lọ́wọ́ kẹ́ wá fẹnu ara yín sọ kẹ́ wá sọ fúnra yín èyí tí bá rí i pé kì ohun tí wọ́n lè wá sọ lórí platform láì mẹ́rí ẹlẹ̀ màá sọ fún ẹnìyẹn pé ṣé béèyàn ṣe ń create platform láti sọ̀rọ̀ ni problem yín ẹ jẹ́ n bá yín create ẹ̀ kẹ́ ẹ sọ fúnra ara yín nítorí pé kí ni mi ò fẹ́ jẹ́ kán léròńgbà pé mi ò fẹ́ jẹ́ káwọn sọ òótọ́ tó wà nú àwọn jáde mo fẹ́ kán sọ ṣùgbọ́n mo fẹ́ kán sọ pẹ̀lú ẹ̀rí tán bá ní kémi bá wọn sọ màá bá wọn sọ ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ fún mi lẹ́rìí tó múnádóko tí màá kọ́kọ́ lọ ṣe àyẹ̀wò ẹ̀ nítorí pé nígbẹ̀yìngbẹ́yín tó bá di bákan kó má sí pé à ń sá kiri, à ń kọlu igi, à ń kọlu ọ̀pẹ. Ohun tí mò ń sọ yé wa. Ìyẹn wá lọ bẹ́ẹ̀, ẹ wá jẹ́ ká kúrò lórí ẹ̀ kí wá lu ojú abẹ́ ńkòó. um Gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ pàápàá jùlọ àwa tí à ń pera wa ní ajìjàǹgbara, mo fẹ́ bẹ̀ wá, mo fẹ́ rọ̀ wá, ó ṣeé ṣe o, a lè ráwọn tọ́rọ̀ yìí ó bí nínú kódà ó ṣeé ṣe a lè ráwọn tí ó tún torí ẹ tí wọn ní mi ò wo bọbọ tó ń pè ní Dr. Michael Ọlá yẹn mọ kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ kì í bí mi nínú o kò dẹ̀ kí ń dùn mí ó ti yé yín torí níbi tí ọ̀pọ̀lọpọ̀ yín bá ti dákẹ́ tẹ́ bá ń bẹ̀rù tẹ́ ẹ̀ lè sọ̀rọ̀ àbí kẹ́ ẹ gba àwọn èèyàn tó yẹ kẹ́ ẹ gbà lámọ̀ràn lámọ̀ràn tẹ́ ẹ máa pa kúbẹ́kúbẹ́ èmi máa sọ èmi máa sọ mo dẹ̀ mọ̀ pé tó bá dọjọ́ iwájú nínú èpè, nínú àdúà, àwọn èèyàn yẹn wọ́n á fìkan ránṣẹ́ sí mi. Bẹ́ẹ̀ni, wọ́n á fìkan ránṣẹ́ sí mi. Kò di dandan kí n jọ́rẹ̀ẹ́ wọn ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kán mọ̀ wí pé mi ò kí ń ṣọ̀tá wọn. Ohun tó lè ṣe èmi àti àwọn lóore, ohun tí ó ṣe gbogbo ọmọ Yorùbá lóore, tí ó ṣe wá láǹfààní òhun làmọ̀ràn témi máa ń gbìyànjú láti mú wá. Mi ò gbọ́n, kì í ṣe pé mo gbọ́n tayọ ẹgbẹ́ mi rárá bí ẹ̀mí tó ń gbénú mi tí mo nígbàgbọ́ pé òun ló rán mi níṣẹ́, bó bá ṣe darí mi pé kí n ṣe bẹ́ẹ̀ ni mo ṣe ń ṣe. Ẹ̀mí yìí sì ti sọ fún mi pé kí n má fìkan bọ̀kan, bí iṣẹ́ yẹn bá ṣe wá ni kí n ṣe jẹ, kí n má yọ nǹkan kúrò ńbẹ̀, kí n dẹ̀ má dọ́gbọ́n si. Òun lọ̀rọ̀ tèmi ṣe rí bẹ́yẹn. Mo rí fọ́nrán kan tó ń lọ lẹ́nu jọ́ mẹ́ta tí oríṣiríṣi ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ̀ ń ṣe. Ọ́díò alàgbà kan tí wọ́n ló sọ̀rọ̀ tí wọ́n ló ní òun mọ Ààrẹ Ọ̀nà Kakanfò dáadáa tó dẹ̀ ń lérí tó léka tó ní wọ́n ṣèpàdé àwọn nǹkan kan ṣẹlẹ̀. Ẹ má sì mí gbọ́, mi ì sọ pé irú ẹ̀ kò lè ṣẹlẹ̀, mi ì dẹ̀ sọ pé kò ṣẹlẹ̀. Ó ṣeé ṣe kó jóòótọ́ ṣùgbọ́n àmọ̀ràn témi fẹ́ mú wá fún wa ni pé ẹ jẹ́ ká ṣọ́ra ṣe, ẹ jẹ́ ká gbọ́n ṣáṣá ẹ dẹ̀ jẹ́ kórí wa pé kò bá ti dùn mọ́ mi jù arákùnrin tó ń sọ̀rọ̀ yìí bí ò tiẹ̀ fẹ́ gbójú ẹ̀ jáde kó wá síta kó wá fúnra rẹ̀ kó wá sọ yẹn kò bá ti dùn mọ́ mi jù ká ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀ tí ó gbé orúkọ ẹ̀ gangan which means as in a register sim tí ó gbé orúkọ ẹ̀ gangan gan jáde pé òun lẹni tó ń sọ̀rọ̀ then kò bá dùn mọ́ mi tá bá lè pè é tàbí pé ọ̀rọ̀ tó sọ jáde nínú ọ́díò yìí tí àwọn èèyàn ń lò káàkiri yìí ṣé tó bá dójú ẹ̀ tán bá pè jáde pé kó wáá dúró kó wáá búra kó wáá dúró ti ọ̀rọ̀ tó sọ pé bó ṣe rí nìyẹn ṣó ṣe tán àti ṣe tí ìdáhùn ẹ̀ bá já sí pé sọ pé òun ṣe tán àti ṣe tá a mọbi tó ń gbé tá a mọbi tá a lè wá sí tá bá ń wá a ní kò sí láburú ṣùgbọ́n tí ìdáhùn ẹ̀ bá já sí pé kò ṣe tán àti ṣe àbí a ò mọbi tá a lè wa sí, a ò mọbi tá a ti lè mú un jáde. Màá bẹ ẹ̀yin èèyàn wa màá rọ̀ wá, ẹ jẹ́ ká ṣọ́ra ṣe. Ẹ rántí pé ọ̀rọ̀ ti débi tó máa dé, ó ti wà nílé-ẹjọ́. Wọ́n ti ń, gbogbo ibi tó wù tí yóò já sí, gbogbo ohun tó wù kí ó ṣẹlẹ̀, kì í ṣe ọ̀rọ̀ ìjà, kì í ṣe ọ̀rọ̀ ogun. Ọ̀rọ̀ pé wá yànnàná ọ̀rọ̀ tó o sọ. Nínú kó dúró ti ọ̀rọ̀ tó sọ pé kó sì mẹ́rìí jáde pé ohun tó sọ bẹ́ẹ̀ lórí àbí wá yọ orúkọ mi kúrò nínú ìbàjẹ́ tó wà báyìí báyìí nítorí ọjọ́ iwájú àwọn ọmọ mi àti ìrandíran mi kán má máa fojú àbùkù kán má máa fi wo àwọn ọmọ mi àti ìrandíran mi lọ́jọ́ iwájú òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ tó sì easy ni. now ṣé ọ̀pọ̀lọpọ̀ wa ṣé a ti ru ọ̀rọ̀ yìí wò wí ó lè jẹ́ pé a dá nǹkan bí ọgbọ́n pé ẹ já lọ dá confusion lẹ̀ sáàrin wọn ìwọ lọ pè wọ́n kó lọ sọ báyìí kó sọ pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ ṣé ẹ ti rò ó lọ sọ́nà bẹ̀ yẹn ṣé ẹ ti jókòó lórí ọ̀rọ̀ yẹn ṣé ti rò dáadáa èèyàn tó ń sọ̀rọ̀ tí ò gbójú ara ẹ̀ síbẹ̀ tí ò ṣe fídíò tó ṣe ọ́díò ẹni tẹ lérò pé òun ló ń sọ̀rọ̀ yẹn gan tẹ lérò pé òun ló ṣe ọdíò yẹn gan tẹ bá ní nọ́mbà ẹ̀ ó lè padà sọ fún yín pé òun kọ́ lòun ṣe òun lòun sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó lè lóun kọ́ lòun sọ̀rọ̀ because it was a recorded audio because Cherry, ẹ jẹ́ n sọ kinní kan fún yín pẹ̀lú voice analysis voice stress analysis ẹni tí a bá mú pé òun ló sọ̀rọ̀ ẹ́ tó bá wá sọ pé òun lòun sọ tàbá wá fẹ́ mú ẹ̀rí tó kúnná dóko tá a bá fẹ́ mú jáde òhun ni wọ́n máa ń ṣe àyẹ̀wò irú nǹkan bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí ohun tí mò ń bá bọ̀, ẹni tí a nígbàgbọ́ pé ohùn ẹ̀ la gbọ́ nínú ohun tí àríyànjiyàn ń wá lórí ẹ̀, á sọ fún pé kó pe àwọn èdè kan, kó sọ àwọn ọ̀rọ̀ kan, á gbohùn ẹ̀ lẹ̀. Òhun la á gbé tá a lọ fi ṣe àyẹ̀wò eléyìí tá à ń sọ pé òun ló sọ tó lóun kọ́ lòun sọ. Lára àwọn èdè àti àwọn ọ̀rọ̀ tá à ní kó pè wọ́n á jẹ́ àwọn ọ̀rọ̀ tó jẹ́ gbòógì nínú ohun tí ó wà nínú ohun tí wọ́n lóun ló sọ tó lóun kọ́ lòun sọ. Ó ní bí ẹ̀rọ ìgbàlódé bó ṣe máa gbé àwọn pattern stress voice stress yẹn tó máa gbé e jáde tá á jẹ́ kó yé wa pé èèyàn kan náà ló ń sọ kò sí bó ṣe wù kó dọ́gbọ́n sóhun ẹ̀ àbí kó rò pé òun fẹ́ ṣe tó yóò sì fi hàn pé ẹni náà ló ń sọ̀rọ̀ ó ti yé yín báyìí ṣùgbọ́n tí wọ́n bá dà bí ọgbọ́n tó jẹ́ pé ẹni tó ju ọ́díò síta tẹ́ ẹ rí nọ́mbà ẹ̀ ń bẹ̀ tó ń sọ fún yín pé òun lòun sọ̀rọ̀ tó bá dé nǹkan ló sọ̀rọ̀ yẹn tó jẹ́ pé ẹlòmíì ló sọ̀rọ̀ tí wọ́n ń rìkọ́ọ̀dù ẹ̀ wọ́n wá gbé e fóun pé ìwọ ló jù ú síta kó sọ pé ìwọ ló sọ tí ọ̀rọ̀ bá délẹ̀ tí wọ́n bá pè é pé wọ́n ní ìwọ ló sọ̀rọ̀ yìí orí nọ́mbà ẹ ló ti jáde ìwọ ló jù ú síta tó bá lóun kọ́ lòun sọ wípé wọ́n dọ́kítọ̀ ẹ̀ ni kì í ṣe ohun tóun sọ nínú ọ̀rọ̀ tóun tóun sọ nìyẹn ó ṣeé ṣe kóun ti wá lọ ṣèmíì kalẹ̀ kó sọ̀rọ̀ kó dàbí ọgbọ́n kó fi pamọ́ síbì kan lórí fóònù ẹ̀ kó wá gbé jáde pé ọ̀rọ̀ tèmi ohun tèmi ṣe ohun tí mo sọ leléyìí tí ó yàtọ̀ sí ohun tí ó mọ̀ọ́mọ̀ jù síta tẹ̀yin gbọ́ yẹn kó wá ní ohun tèmi jù síta ni ó yàtọ̀ sí ohun tí wọ́n ń sọ ṣé mọ̀ pé tá bá lọ ṣe voice stress analysis ó máa ṣó ohun ẹ̀ tó fi ń sọ̀rọ̀ wípé yes òun ló ń sọ̀rọ̀ ń bí lóòótọ́ the other one tó jẹ́ pé nǹkan ló sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n jọ ṣe àgbélẹ̀rọ tán jọ dàbí ọgbọ́n ni wọn ṣe tán gbé fóun wọn kàn lo òun pé yóò gba ọdọ ẹ jáde ká lè fi dá wàhálà lẹ ẹ rí i pé yóò yàtọ̀ irú ẹni yẹn yóò rojọ́ àròjàre wípé èmi kọ́ ni mo sọ̀rọ̀ wọ́n ń parọ́ mọ́ mi ni èmi ò sọrú ọ̀rọ̀ yìí yorùbá mi ò yé wa mo wá fẹ́ jẹ́ ká gbọ́n ẹ jẹ́ káwa náà wọ́n ní àìgbọ́n tó èèyàn tó ń ṣọ̀yàn bẹ́ẹ̀ ni ṣùgbọn ẹ jẹ káwa náà káa fi pẹlẹkùtù káa fi ọgbọn orí káa fi rin ìrìnàjò yìí um ọrọ yìí ó dà bíi nǹkan tí wọn ti ká mọ ibìkan tí ò síbi tó fẹẹ sálọ mọ ni tó wá ń jà raparapa tó ń ṣe gbudugburu gbogbo ohun tó bá wù tó bá rí tó bá le jù àbí tó bá le ṣe òun ló máa ṣe òun ló máa ṣe pé ànísè kọ́rọ̀ yìí ṣáà kó yanjú kí n kúrò níbi tí mo wà yìí ó ti yé yín kò kò mátà ẹni tí ọ̀rọ̀ yẹn ó padà ta bá àbí tí ọ̀rọ̀ yẹn ó padà ta lọ ṣùgbọ́n àwa ni kẹ́ jẹ́ káwa ṣe kí ni ẹ jẹ́ ká fọgbọ́n rìnrìn àjò ibi tá a dé yìí ẹ jẹ́ ká fọgbọ́n ṣe fẹ̀kàn tẹ́lẹ̀ àkúkú báyọ̀ kankan jà ẹ ti rí nsìn wọ́n ti ba débi pé kódà wọ́n lọ ń gbé àfàwà káfàwà ṣe wáàsí wọ́n ti ń ti àwọn èèyàn jáde kán máa fẹ́ lo ọ̀rọ̀ páńpẹ́ ọpọlọ fẹ́yàn ọmọ Yorùbá pé ẹnìkan ṣépè ẹnìkan ṣe kinní kan ìran Yorùbá ṣé nǹkan tó kàn ń sìn ọ̀rọ̀ kéèyàn kankan máa wá pàrọwà àbí máa wá bi wá pé ṣé nǹkan tó kàn sìn kọ́ yẹn no ọ̀rọ̀ pé kán yanjú ọ̀rọ̀ wàhálà aáwọ̀ tó wà ńlẹ̀ tó lè ba orúkọ ẹni ẹlẹ́ni jẹ́ lọ́jọ́ iwájú kí wọ́n yanjú ẹ̀ is different from eh, kò yẹ kẹ́ ẹ máa jà ara díẹ̀ nìyẹn tán fi sọ pé òkú tó ti kú kò kí ń bá láàyè rojọ́ báwọ̀ bá ṣẹlẹ̀ láàrin èèyàn méjì ẹni tó ti kú yẹn ò ní tiẹ̀ gbé torí kò sí mọ́ láti wá rojọ́ pé bó ṣe ṣẹlẹ̀ ni. ohun tó kù táwọn yóò mọ̀ ṣe ni pé wọ́n ò mọ fọwọ́ lé àwọn mọ̀lẹ́bí ẹ̀ léjìká pé ẹ pẹ̀lẹ́ ẹ kọ̀rọ̀ ọ̀rọ̀ èèyàn ọlọ́run ó tù yín nínú ọlọ́run ó tù yín lójú ẹ ẹ ẹ fi mọ ọlọ́run ẹ yááfì ẹ̀ fọlọ́run yorùbá mi ò yé wa ṣùgbọ́n eléyìí tó wà ńlẹ̀ yìí a dúpẹ́ pé kò mú ẹ̀mí èèyàn kankan lọ ọ̀rọ̀ ni ṣùgbọ́n ọ̀rọ̀ tó lè ba odidi fámílì odidi ìran jẹ́ ni ẹ wá jẹ́ kí wọ́n yanjú ẹ̀ nítùnbíǹnùbí ṣé ẹ mọ̀ pé yìí kì í ṣọ̀rọ̀ ilé ẹjọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ látilẹ̀ ọ̀rọ̀ pé à ohun tẹ́ sọ yìí kò rí bẹ́ẹ̀ tẹ bá tẹ bá tẹsẹ mọ̀ pé kò rí bẹ́ẹ̀ ẹ ẹ yà jẹ́ kí gbogbo ayé mọ̀ pé kò rí bẹ́ẹ̀ it's as simple as that kó tó di pé àwa ń mòmù lómù à lọ ń móríṣiríṣi jáde ìwọ náà pé báyìí ẹnìkan sọ pé báyìí no kò jọra wọn ẹnitẹjọ ń fa ọ̀rọ̀ ṣóun ló pè yín bẹ́ẹ̀ ẹnitẹjọ ń fa ọ̀rọ̀ ṣóun ló sọ bẹ́ẹ̀ ara ẹ náà dẹ lélẹ tó ń lọ ńlẹ yìí ni mo ṣe ń pe àkíyèsí wa sí pé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wà very careful. Let's be very mindful of what we are saying and what we are doing at this point in time. Please, let's be very careful. Let's restrain ourselves from certain things. Ẹ jọ̀ọ́, mo ń bẹ̀ wá, mo ń rọ̀ wá ni nítorí pé ẹ jẹ́ ká gbọ́n ṣáṣá ẹ jẹ́ ká ṣí gbogbo etí wa gbogbo ojú wa gbogbo ọpọlọ wa ẹ jẹ́ ká ṣí kalẹ̀ ẹ jẹ́ ká gbọ́n ṣáṣá mi ò fẹ́ kí fọ́nrán yìí gùn jù màá parí ẹ̀ síbí báyìí mo ń ṣe é ládùúrà pé elédùmarè á jẹ́ kí gbogbo wa kí ìwọ̀nba ọ̀rọ̀ tí mo sọ lérèfé yìí kó yé wa kó sì so èso rere ká dẹ̀ má fojú nǹkan míì wò ju ohun tí mo sọ ńbẹ̀ àbí ohun tí mo nígbàgbọ́ pé ó yẹ kó dá lé lórí lọ. Torí ó ṣeé ṣe ńsìnyí a lè a lè jí lọ́la ńsìnyí ka ráwọn kan kán ní ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ kinní kan kinní kan kò nífẹ̀ẹ́ ẹnìkan ni well ká tó gbingi ọgbọ́n ẹ jẹ́ ká fa gbogbo igi àbámọ̀ tó bá wà lágbègbè ibẹ̀ ẹ jẹ́ ká fà á tu. mi ò ní jù báyìí lọ. Elédùmarè á bá gbogbo wa dáadáa etí ayọ̀ la fi gbọ́ ojú ayọ̀ la fi wò láṣẹ Èdùmàrè ṣẹ wá rójú tẹ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ fi ń gbọ́ wa kò ní di um ọmọ aráyé ò ní gbojú lọ́wọ́ yín etí yín gan ò ní relédè yín lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè wọn ò ní fẹgba fún ẹnikẹ́ni nínú èmi àtẹ̀yin wọn ò ní fẹgba fún wa lóúnjẹ gbogbo ẹni tó bá ní lórí òótọ́ àti bí ilẹ̀ Yorùbá ó ṣe gba òmìnira tá a dúró lé wí òun fẹ́ yọ ilé ayé wa lẹ́nu um ọ̀run ó bá wa yọ wọ́n lẹ́nu. Elédùmarè ó bá wa yọ irú ẹni bẹ́ẹ̀ lẹ́nu um àìrójú àìráàyè Elédùmarè á bá wọn lọ́wọ́. Gbogbo ẹni tó bá lóun ma ma lo àwọn nǹkan baba wa tí wọ́n mú látinú ilẹ̀ wí pé òun ó máa fi porí wa níbi àbí òun ó máa fi ṣe wá níkà, òun máa fi ṣe wá ní sùtá, Elédùmarè á dojú ìjà kọ wọ́n um omi ara wọn, iṣan ara wọn, ẹ̀jẹ̀ ara wọn yóò ṣiṣẹ́ tó lòdì sí ìṣẹ̀dá wọn, yóò dojú ìjà kọ wọ́n um lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣẹ bẹ́ẹ̀. Ó jẹ́ bó ṣe jẹ́ láṣàálẹ́ yìí o. um eh, Á tún pàdé láyọ̀ àtàlàáfíà. Ẹ ṣeun. onímọ̀ràn ewé oníyèmùyè àwọn lónìí ètò gúgéré. òrègbè iye ẹ má má gbé mi níye tèmi. agbẹjọ́ bá dáre ní kó dákú kó dá tèmi síre. alùkòjó bọ́lọ̀ nílẹ̀ oṣù ọ̀dàkùn kò kù tèmi síre. lékeleke ọmọ yòyí ẹlẹ́fun ìbá fún mi ló ó kàn tèmi ń dorí lo. alẹ́lẹ́ onífẹ̀ẹ́ ńlẹ́ ọ̀gànjọ́ onífẹ̀ẹ́ àjèjòdò agbẹ́jì òrọ́gbọ̀rọ̀ yọ àmàdébí yéye.